Drill 2. Reply same or different. Pay special attention to the first two syllables. Oyebe. Oh, Omoti. Oh, same. Oyebe. Oh, Ofati. Different. Osebe. Ofebe. Different. ó sọ bẹ́ẹ̀ ọmọ náà. different. àmútí ọmọ náà. same. kò mutí kò ṣe bẹ́ẹ̀. same. kò ṣe bẹ́ẹ̀ kò fẹ́ tíì. different. kò fẹ́ tíì ìwé náà same. ọmọ náà náà. different. ó fẹ́ bẹ́ẹ̀ mo mu tíì. different.